ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé ẹ má tan ara yín jẹ a ó kà láti inú ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkejìlélógún ó kà báyìí pé ẹ má kàn jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ náà lásán kí ẹ má bàa ti ipa èyí tan ara yín jẹ ẹ ṣe ohun tí ó sọ. nígbà tí arábìnrin Linda bẹ̀rẹ̀ sí ní lọ sí ilé ìjọsìn ó. Oh, rí àǹfààní láti máa lọ sí ilé ìjọsìn ní àkójọpọ̀ àwọn ọmọ ọlọ́run níbi tí òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run ti jẹ́ ìfojúsùn wọn tí wọ́n sì ń kọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ọ̀nà tó tọ́ nítorí eléyìí òye yẹ e wípé bí ó ṣe ń gbé ìgbé ayé rẹ̀ ó lòdì sí ìfẹ́ ọlọ́run ṣùgbọ́n ó tẹ̀síwájú síbẹ̀ láti máa gbé nínú irú ìgbé ayé yìí a sì máa mú ara rẹ̀ lọ́kàn le pẹ̀lú àwọn ọ̀rọ̀ bíi kò sí ẹni tí ó pé nípa oore ọ̀fẹ́ ni a gbà wá là kì í ṣe nípa iṣẹ́ wa ó ń sọ irú àwọn ọ̀rọ̀ yìí fún ara rẹ̀ nígbà tí ó ń tẹ̀síwájú láti gbé ìgbé ayé rẹ̀ bí aláìgbàgbọ́ kò tilẹ̀ mọ̀ wípé ara òun ni òun ń tàn jẹ kì ṣe ọlọ́run ó lérò wípé òun ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n kò mọ̀ wípé ṣe ni òun sì dàbí aláìgbàgbọ́ a máa ń mọ àwọn aláìgbàgbọ́ nípa èso nípa èso èyí tí í ṣe iṣẹ́ wọn àti ìṣe wọn kì í sì ṣe nípa ọ̀rọ̀ ìjẹ́rìí ẹnu wọn nìkan gẹ́gẹ́ bí ìwé Matthew orí keje ẹsẹ̀ ìkẹrìndínlógún ti sọ fún wa nígbà tí ó ṣàìsàn dojú ikú tí ó sì ní ìrírí èyí tí í ṣe ti òde ara kan ni ó tó yẹ wípé ṣe ni òun ń tan ara òun jẹ láti àwọn ọdún wọ̀nyí wá ó rí wípé òun lọ sí ọ̀run àpáàdì tààràtà ṣùgbọ́n àdúrà ìṣìpẹ̀ màmá rẹ̀ ó pè padà ọ̀kan lára àwọn ẹ̀tàn tí ó burú jù ni ìtàn ara ẹni jẹ èyí a máa ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá yàn láti gba irọ́ gbọ́ ní tòótọ́ eléyìí a máa ṣẹlẹ̀ sí àwọn ẹni tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n tí wọ́n yàn láti máa tẹ̀síwájú nínú ọ̀nà tiwọn èyí tí ó tako ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ bíi Linda wọ́n máa parí ìrìn àjò wọn nípa títan ara wọn wọ́n máa lérò wípé àwọn súnmọ́ ọlọ́run nígbàtí ó jẹ́ wípé ṣe ni wọ́n jìnnà réré sí ọlọ́run sátani fúnra rẹ̀ ẹni tí ó jẹ́ ọ̀gá ẹlẹ́tàn ó fẹ́ràn irú ìtàn ara ẹni jẹ yìí bẹ́ẹ̀ ó lè ṣe àwọn àgbékalẹ̀ láti mú kí irú àwọn ìtanra ẹni jẹ yìí kí ó yá kánmọ́kánmọ́ ẹ máa lọ sínú ayé lónìí kí ẹ máa rántí pé ènìyàn ò lè tan ọlọ́run àti wípé àgbékalẹ̀ ọlọ́run kò yí padà ẹ jẹ́ kí ẹnikẹ́ni tí ó mọ orúkọ olúwa ẹnikẹ́ni tí ó ń pe orúkọ olúwa kí ó yàgò fún àìṣedéédéé gẹ́gẹ́ bí ìwé Gálátíà orí kẹfà ẹsẹ̀ keje àti ìwé Tímótì kejì orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún ti sọ. àdúrà bàbá ní ọ̀run bàbá ọ̀run ràn mí lọ́wọ́ láti di olùṣe ọ̀rọ̀ rẹ kí n sì má jẹ́ olùgbọ́ nìkan gbà mí lọ́wọ́ gbogbo ìtara ẹni jẹ ní orúkọ Jésù àmín àyọkà wá látinú bíbélì lẹ́nu kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní bá wa ká lọ láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó láti ní ìwé Jòhánù orí ìkẹwàá títí dé orí ìkejìlá ẹ máa bá wa ká lọ. Jòhánù orí kẹwàá mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí kò bá gba ẹnu ọ̀nà wọ àgbàlá ilé tí àwọn àgùntàn ń sùn sí ṣùgbọ́n tí ó bá fo ìgànná wọlé olè àti ọlọ́ṣà ni ṣùgbọ́n ẹni tí ó bá gba ẹnu ọ̀nà wọlé ni olùṣọ́ àgùntàn òun ni olùṣọ́ náà ń ṣí ilẹ̀kùn fún àwọn àgùntàn á máa gbọ́ ohùn rẹ̀ a sì máa pe àwọn àgùntàn rẹ̀ ní orúkọ a máa kó wọn lọ jẹ nígbà tí gbogbo àwọn àgùntàn rẹ̀ bá jáde a máa lọ níwájú wọn àwọn àgùntàn a sì tẹ̀lé e nítorí wọ́n mọ ohùn rẹ̀ àgùntàn kò jẹ́ tẹ̀lé àlejò sísá ni wọ́n máa ń sá fún un nítorí wọn kò mọ ohùn àlejò. òwe yìí ni jésù fi bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ohun tí ó ń bá wọn sọ kò yé wọn jésù tún sọ pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé èmi ni ilẹ̀kùn àwọn àgùntàn olè àti ọlọ́ṣà ni gbogbo àwọn tí wọ́n ti wá síwájú mi. Si ṣùgbọ́n àwọn àgùntàn kò gbọ́ tiwọn èmi ni ilẹ̀kùn ẹnikẹ́ni tí ó bá gba ọ̀dọ̀ mi wọlé yóò rí ìgbàlà yóò máa wọlé yóò máa jáde yóò sì máa rí oúnjẹ jẹ olè kì í wá lásán àfi kí ó wá jalè kí ó wá pa ènìyàn kí ó sì wá bà nǹkan jẹ́ èmi wá kí ènìyàn lè ní ìyè kí wọ́n lè ní lẹ́kùnrẹ́rẹ́ èmi ni olùṣọ́ àgùntàn rere gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rere mo ṣetán láti kú nítorí àwọn àgùntàn alágbàṣe tí kìí ṣe olùṣọ́ àgùntàn tí kìí sì ṣe olówó àgùntàn bí ó bá rí ìkookò tí ń bọ̀ á fi àwọn àgùntàn sílẹ̀ á sá lọ ìkookò á gbé nínú àwọn àgùntàn lọ á sì tú wọn ká nítorí alágbàṣe lásán ni kò bìkítà fún àwọn àgùntàn èmi ni olùṣọ́ àgùntàn rere mo mọ àwọn tèmi àwọn tèmi náà sì mọ̀ mí gẹ́gẹ́ bí baba ti mọ̀ mí tí èmi náà sì mọ baba mo ṣetán láti kú nítorí àwọn àgùntàn mo tún ní àwọn àgùntàn mìíràn tí kò sí nínú agbo yìí mo ní láti dà wọ́n wá wọn yóò gbọ́ ohùn mi wọn yóò wá di agbo kan lábẹ́ olùṣọ́ àgùntàn kan ìdí rẹ̀ nìyí tí bàbá fi fẹ́ràn mi nítorí mo ṣetán láti kú kí n lè tún wà láàyè ẹnikẹ́ni kò gba ẹ̀mí mi ṣùgbọ́n èmi fúnra mi ni mo yọ̀ǹda rẹ̀ mo ní àṣẹ láti yọ̀ǹda rẹ̀ mo ní àṣẹ láti tún gbà á padà àṣẹ yìí ni mo rí gbà láti ọ̀dọ̀ bàbá mi ìyapa tún bẹ́ sáàrin àwọn júù nítorí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sọ pé. ó ní ẹ̀mí èṣù orí rẹ̀ ti dàrú kí ni ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ sí. àwọn mìíràn sọ pé. èyí kì í ṣe ọ̀rọ̀ ẹni tí ó ní ẹ̀mí èṣù. ẹni tí ó ní ẹ̀mí èṣù lè la ojú afọ́jú. ní àkókò òtútù níní ó tó àkókò àjọ̀dún ìyàsímímọ́ tẹ́ḿpìlì tí wọ́n ń ṣe ní Jerúsálẹ́mù Jésù ń rìn kiri ní apá ọ̀dẹ̀dẹ̀ tí wọ́n ń pè ní ọ̀dẹ̀dẹ̀ Sólómọ́nì nínú tẹ́ḿpìlì. Àwọn Júù bá pagbo yí i ká. Wọ́n sọ fún un pé. Nígbà wo ni ìwọ yóò tó fi ọkàn wa balẹ̀? Bí ìwọ bá ní Mèsáyà, sọ fún wa pàtó. Jésù dá wọn lóhùn pé. Mo sọ fún yín, ẹ kò gbàgbọ́. Iṣẹ́ tí mò ń ṣe ní orúkọ bàbá mi ń jẹ́rìí mi, ṣùgbọ́n ẹ kò gbàgbọ́ nítorí ẹ kò sí nínú àwọn àgùntàn mi àwọn àgùntàn mi a máa gbọ́ ohùn mi mo mọ̀ wọ́n wọ́n a sì máa tẹ̀lé mi mo fún wọn ní ìyè àìnípẹ̀kun wọn kò lè kú mọ́ láéláé bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò lè já wọn gbà mọ́ mi lọ́wọ́ ohun tí bàbá mi ti fún mi tóbi ju ohun gbogbo lọ kò sí ẹnikẹ́ni tí ó lè já gbà mọ́ bàbá mi lọ́wọ́ ọ̀kan ni èmi àti bàbá mi. àwọn júù tún ṣa òkúta láti sọ lùú jésù wá bi wọ́n pé. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere ni mo ti fi hàn yín láti ọ̀dọ̀ bàbá nítorí èwo ni ẹ fi fẹ́ sọ mí ní òkúta nínú wọn. àwọn júù dá a lóhùn pé. kì í ṣe nítorí iṣẹ́ rere ni a fi fẹ́ sọ ọ́ ní òkúta nítorí ọ̀rọ̀ àfojúdi tí o sọ sí ọlọ́run ni nítorí pé ìwọ tí o jẹ́ ènìyàn sọ ara rẹ di ọlọ́run. jésù dá wọn lóhùn pé mo ṣe bí àkọsílẹ̀ kan wà nínú òfin yín pé ọlọ́run sọ pé ọlọ́run ni yín ìwé mọ́ kò ṣeé parẹ́ bí ọlọ́run bá pe àwọn tí ó sọ ọ̀rọ̀ rẹ̀ fún ní ọlọ́run kí ló dé tí ẹ fi sọ pé mò ń sọ ọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run nítorí mo wí pé ọmọ ọlọ́run ni mí èmi tí bàbá yà sọ́tọ̀ tí ó rán wá sí ayé bí n kò bá ṣe iṣẹ́ bàbá mi ẹ má ṣe gbà mí gbọ́ ṣùgbọ́n bí mo bá ń ṣe é èmi kọ́ ni kí ẹ gbàgbọ́ àwọn iṣẹ́ tí mò ń ṣe ni kí ẹ gbàgbọ́ èyí yóò jẹ́ kí ẹ wòye kí ẹ wá mọ̀ pé bàbá wà nínú mi àti pé èmi náà wà nínú bàbá. nígbà náà ni wọ́n tún wá ọ̀nà láti mú un ṣùgbọ́n ó jáde kúrò ní àrọ́wọ́tó wọn ó tún padà lọ sí òdìkejì odò jọ́dánì níbi tí jòhánù ti ń ṣe rìbọmi ní àkọ́kọ́ ó bá ń gbé ibẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n ń sọ pé. Jòhánù kò ṣe iṣẹ́ ìyanu kankan ṣùgbọ́n gbogbo ohun tí ó sọ nípa ọkùnrin yìí ni ó rí bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bá gbà á gbọ́ níbẹ̀. Jòhánù orí kọkànlá ọkùnrin kan tí ń jẹ́ Lásárù ń ṣàìsàn ní Bẹ́tánì ni ó ń gbé ní ìlú kan náà pẹ̀lú Màríà àti Màtá arábìnrin rẹ̀ Maria, yìí ni obìnrin tí ó tú òróró olóòórùn dídùn sára Olúwa ní ọjọ́ kan tí ó fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ Jésù Lásárù tí ó ń ṣàìsàn jẹ́ arákùnrin Màríà yìí àwọn arábìnrin méjèèjì yìí ránṣẹ́ lọ sọ́dọ̀ Jésù pé. Olúwa ẹni tí o fẹ́ràn ń ṣàìsàn. nígbà tí Jésù gbọ́ ó ní. àìsàn yìí kì í ṣe ti ikú fún ògo Ọlọ́run ni kí a lè ṣe ọmọ Ọlọ́run lógo nípa rẹ̀ ni. Jésù fẹ́ràn Màtá àti arábìnrin rẹ̀ àti Lásárù nígbà tí Jésù gbọ́ pé Lásárù ń ṣàìsàn kò kúrò ní ibi tí ó wà fún ọjọ́ méjì lẹ́yìn náà ni ó ṣẹ̀ṣẹ̀ wá wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jẹ́ kí a tún padà lọ sí Jùdíà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. olùkọ́ni láìpẹ́ yìí ni àwọn Júù ń fẹ́ sọ ọ́ ní òkúta ó tún fẹ́ lọ síbẹ̀ jésù ní. ṣe bí wákàtí méjìlá ni ó wà nínú ọjọ́ kan bí ẹnikẹ́ni bá ń rìn ní ọ̀sán kò ní í kọsẹ̀ nítorí ó ń fi ìmọ́lẹ̀ ayé yìí ríran ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń rìn lálẹ́ ní í kọsẹ̀ nítorí kò sí ìmọ́lẹ̀ nínú rẹ̀. lẹ́yìn tí ó ti sọ báyìí tán ó sọ fún wọn pé. lásàrò ọ̀rẹ́ wa ti sùn mo ń lọ jí i. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé olúwa bí ó bá sùn yóò tún jí. ohun tí jésù ń sọ̀rọ̀ bá ní ikú lásàrù ṣùgbọ́n wọ́n rò pé nípa oorun sísùn ni ó ń sọ nígbà náà ni jésù wá wí fún wọn pàtó pé. lásàrù ti kú ó dùn mọ́ mi nítorí yín pé n kò sí níbẹ̀ kí ẹ lè gbàgbọ́ ẹ jẹ́ kí a lọ sọ́dọ̀ rẹ̀. nígbà náà ni tọ́másì tí wọ́n ń pè ní dídímù tí ìtumọ̀ rẹ̀ jẹ́ ìbejì sọ fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ pé. ẹ jẹ́ kí a lọ kí àwa náà lè bá a kú. nígbà tí jésù dé ó rí i pé ó ti tó ọjọ́ mẹ́rin tí òkú náà ti wà nínú ibojì bẹ́tánì kò jìnnà sí jerusalem kò ju ibùsọ̀ méjì lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn júù ni wọ́n wá láti jerusalem sọ́dọ̀ màtá àti màríà láti tù wọ́n nínú nítorí ikú arákùnrin wọn nígbà tí màtá gbọ́ pé jésù ń bọ̀ ó jáde lọ pàdé rẹ̀ ṣùgbọ́n maria jókòó nínú ilé màtá sọ fún jésù pé. olúwa ìbá jẹ́ pé o wà níhìn-ín arákùnrin mi kì bá ti kú ṣùgbọ́n ní ìsinsìnyí yìí náà mo mọ̀ pé ohunkóhun tí o bá béèrè lọ́wọ́ ọlọ́run yóò ṣe é fún ọ. jésù wí fún un pé. arákùnrin rẹ yóò jí dìde.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 nígbà tí màtá ti sọ báyìí tán ó lọ pe maria arábìnrin rẹ̀ sí ìkọ̀kọ̀ ó ní. olùkọ́ni ti dé ó ń pè ọ́. bí maria ti gbọ́ ó dìde kíá ó bá lọ sọ́dọ̀ jésù jésù kò tí ì wọ ìlú ó wà ní ibi tí màtá ti pàdé rẹ̀ nígbà àwọn júù tí ó wà nínú ilé pẹ̀lú maria tí wọ́n ń tù ú nínú rí i pé ó sáré dìde ó jáde àwọn náà tẹ̀lé e wọ́n ṣe bí ó ń lọ sí ibojì láti lọ sunkún ni nígbà tí Màríà dé ibi tí Jésù wà bí ó ti rí i ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní. Olúwa ìbá jẹ́ bí o wà níhìn arákùnrin mi kìbá ti kú. nígbà tí Jésù rí tí ó ń sunkún tí àwọn Júù tí ó bá a jáde tún ń sunkún orí rẹ̀ wú ọkàn rẹ̀ wá bàjẹ́ ó bi wọ́n pé. níbo ni ẹ tẹ́ ẹ sí. wọ́n sọ fún un pé. olúwa wá wò ó. ni jésù bá bú sẹ́kún nígbà náà ni àwọn júù sọ pé. ẹ ò rí bí ó ti fẹ́ràn rẹ̀ tó. àwọn kan nínú wọn ń sọ pé. ọkùnrin yìí tí ó la ojú afọ́jú ǹjẹ́ kò lè ṣe é kí ọkùnrin yìí má fi kú. orí jésù tún wú ó bá lọ síbi ibojì nínú ihò òkúta ni ibojì náà wà òkúta sì wà ní ẹnu ọ̀nà rẹ̀ jésù wí fún wọn pé. ẹ gbé òkúta náà kúrò. màtá arábìnrin ẹni tí ó kú sọ fún un pé. olúwa ó ti ń rùn nítorí ó ti di òkú ọjọ́ mẹ́rin. jésù wí fún un pé. ṣé bí mo ti sọ fún ọ pé bí o bá gbàgbọ́ ìwọ yóò rí ògo ọlọ́run wọ́n bá gbé òkúta náà kúrò jésù gbé ojú sókè ó ní. bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí ò ń gbọ́ tèmi mo mọ̀ pé nígbà gbogbo ni ò ń gbọ́ tèmi ṣùgbọ́n nítorí ti àwọn ènìyàn tí ó dúró yíká ni mo ṣe sọ èyí kí wọ́n lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi níṣẹ́. nígbà tí ó ti sọ báyìí tán ó kígbe sókè pé. lásárù jáde wá ẹni tí ó ti kú náà bá jáde pẹ̀lú aṣọ òkú tí wọ́n fi wé e lọ́wọ́ àti lẹ́sẹ̀ àti ọ̀já tí wọ́n fi dì í lójú Jésù wí fún wọn pé. ẹ tú aṣọ kúrò lára rẹ̀ kí ẹ jẹ́ kí ó máa lọ. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Júù tí ó wá sọ́dọ̀ Màríà gba Jésù gbọ́ nígbà tí wọ́n rí ohun tí ó ṣe ṣùgbọ́n àwọn kan nínú wọn lọ sọ́dọ̀ àwọn Farisí wọ́n lọ sọ ohun gbogbo tí Jésù ṣe àwọn olórí àlùfáà àti àwọn Farisí bá pe ìgbìmọ̀ wọ́n ní. kí ni a ó ṣe o nítorí ọkùnrin yìí ń ṣe iṣẹ́ ìyanu púpọ̀. bí a bá fi sílẹ̀ báyìí gbogbo ènìyàn ni yóò gbà á gbọ́ àwọn ará Róòmù yóò bá wá wọn yóò wó tẹ́ḿpìlì yìí bẹ́ẹ̀ ni wọn yóò pa orílẹ̀-èdè wa run. nígbà náà ni ọ̀kan nínú wọn Káyáfà tí ó jẹ́ olórí àlùfáà ní ọdún náà sọ fún wọn pé ẹ kò mọ nǹkan kan ẹ kò rí i pé ó sàn kí ẹnìkan kú fún àwọn ènìyàn ju pé kí gbogbo orílẹ̀-èdè ṣègbé. kì í ṣe àròsọ ti ara rẹ̀ ni ó fi sọ gbólóhùn yìí ṣùgbọ́n nítorí ó jẹ́ olórí àlùfáà ní ọdún náà ó sọ àsọtẹ́lẹ̀ ni pé jésù yóò kú fún orílẹ̀-èdè wọn kì í wá ṣe fún orílẹ̀-èdè wọn nìkan ṣùgbọ́n kí àwọn ọmọ ọlọ́run tí ó fọ́nká lè papọ̀ di ọ̀kan láti ọjọ́ náà ni wọ́n ti ń gbèrò ọ̀nà tí wọn yóò fi pa Jésù nítorí náà Jésù kò rìn ní gbangba mọ́ láàrin àwọn Júù ṣùgbọ́n ó kúrò níbẹ̀ ó lọ sí ìlú kan lẹ́bàá aṣálẹ̀ tí ó ń jẹ́ Éfúráímù níbẹ̀ ni ó ń gbé pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà tí ó fẹ́rẹ̀ tó àkókò àjọ̀dún ìrékọjá ti àwọn Júù ọ̀pọ̀ ènìyàn gòkè lọ sí Jerúsálẹ́mù láti ìgbèríko kí ó tó tó àkókò àjọ̀dún kí wọ́n lè ṣe ìwẹ̀mọ́ fún àjọ̀dún náà wọ́n bẹ̀rẹ̀ sí í wá Jésù wọ́n ń bá ara wọn sọ̀rọ̀ bí wọ́n ti dúró nínú tẹ́ḿpìlì pé. kí ni ẹ rò ǹjẹ́ ó jẹ́ wá sí àjọ̀dún yìí. àwọn olórí àlùfáà àti àwọn Farisí ti pàṣẹ pé ẹnikẹ́ni tí ó bá mọ ibi tí Jésù wà kí ó wá sọ kí wọ́n lè mú un. Jòhánù orí kejìlá nígbà tí àjọ̀dún ìrékọjá ku ọjọ́ mẹ́fà jésù lọ sí bẹ́tánì níbi tí lásàrù wà ẹni tí ó kú tí jésù jí dìde wọ́n ṣe àsè kan fún un níbẹ̀ màtá ń ṣe ètò gbígbé oúnjẹ kalẹ̀ lásàrù wà nínú àwọn tí ó ń bá jésù jẹun nígbà náà ni màríà dé ó mú ìgò kékeré kan lọ́wọ́ ojúlówó òróró ìpara kan olówó iyebíye ni ó wà nínú ìgò náà ó bá tú òróró yìí sí jésù lẹ́sẹ̀ ó ń fi irun orí rẹ̀ nù ún òórùn òróró náà bá gba gbogbo ilé júdásì ìskáríótù ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ẹni tí yóò fi ilé àwọn ọ̀tá lọ́wọ́ sọ pé. kí ló dé tí a kò ta òróró yìí ní nǹkan bí ọ̀ọ́dúnrún owó fàdákà kí a pín fún àwọn tálákà. kì í ṣe nítorí pé ó bìkítà fún àwọn tálákà ni ó ṣe sọ bẹ́ẹ̀ nítorí pé ó jẹ́ olè ni òun ni akápò a máa jí nínú owó tí wọ́n bá fi pamọ́ jésù dá a lóhùn pé. fi í sílẹ̀ jẹ́ kí ó fi pamọ́ di ọjọ́ ìsìnkú mi nígbà gbogbo ni àwọn tálákà wà lọ́dọ̀ yín ṣùgbọ́n èmi kò ní í sí lọ́dọ̀ yín nígbà gbogbo. nígbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn júù mọ̀ pé jésù wà ní bẹ́tánì wọ́n lọ síbẹ̀ kì í ṣe nítorí ti jésù nìkan ṣùgbọ́n nítorí kí wọ́n lè rí lásàrù tí jésù jí dìde kúrò nínú òkú àwọn olórí àlùfáà bá pinnu láti pa lásàrù nítorí pé nítorí rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn júù ṣe ń kúrò nínú ẹ̀sìn wọn tí wọ́n ń gba jésù gbọ́ ní ọjọ́ kejì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó wá ṣe àjọ̀dún gbọ́ pé jésù ń bọ̀ wá sí jerúsálẹ́mù wọ́n bá mú ìmọ̀ ọ̀pẹ wọ́n jáde lọ pàdé rẹ̀

nígbà tí a ti ṣe Jésù lógo wọ́n rántí pé a ti kọ gbogbo nǹkan wọ̀nyí nípa rẹ̀ àti pé wọ́n ti ṣe gbogbo nǹkan wọ̀nyí sí i àwọn ènìyàn tí wọ́n wà pẹ̀lú Jésù nígbà tí ó fi pe Lásárù jáde kúrò nínú ibojì tí ó jí dìde kúrò nínú òkú ń ròyìn ohun tí wọ́n rí nítorí èyí ni àwọn ènìyàn ṣe lọ pàdé rẹ̀ nígbà tí wọ́n gbọ́ pé ó ṣe iṣẹ́ ìyanu yìí àwọn Farisí bá ń bá ara wọn sọ pé ẹ jókòó lásán ni òfo ní gbogbo làálà yín já sí ẹ kò rí pé gbogbo ènìyàn ni wọ́n ti tẹ̀lé tán. àwọn gíríkì mélòó kan wà nínú àwọn tí ó gòkè lọ sí jerúsálẹ́mù láti jọ́sìn ní àkókò àjọ̀dún náà wọ́n lọ sọ́dọ̀ fílípì tí ó jẹ́ ará bẹtisáídà ìlú kan ní gálílì wọ́n sọ fún un pé. alàgbà a fẹ́ rí jésù. fílípì sọ fún áńdérù áńdérù àti fílípì bá jọ lọ sọ fún jésù jésù dá wọn lóhùn pé. àkókò náà dé wàyí tí a ó ṣe ọmọ ènìyàn lógo mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ yọ irúgbìn kan kò bá bọ́ sílẹ̀ kí ó kú òun nìkan ni yóò dá wà ṣùgbọ́n bí ó bá kú á mú ọ̀pọ̀lọpọ̀ èso wá ẹni tí ó bá fẹ́ràn ẹ̀mí rẹ̀ yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá kórìíra ẹ̀mí rẹ̀ ní ayé yìí yóò pa á mọ́ títí di ìyè àìnípẹ̀kun bí ẹnikẹ́ni bá fẹ́ jẹ́ ìránṣẹ́ mi ó ní láti tẹ̀lé mi níbi tí èmi alára bá wà níbẹ̀ ni ìránṣẹ́ mi yóò wà bí ẹnikẹ́ni bá jẹ́ ìránṣẹ́ mi bàbá mi yóò dá a lọ́lá. jésù bá tún sọ pé. ọkàn mi dàrú ní ìsinsìnyí kí ni n bá wí ọkàn kan sọ pé kí n wí pé bàbá yọ mí kúrò nínú àkókò yìí ṣùgbọ́n nítorí àkókò yìí gan-an ni mo ṣe wá sí ayé bàbá ṣe orúkọ rẹ lógo. ohun kan bá wá láti ọ̀run ó ní. mo ti ṣe é lógo náà èmi ó sì tún ṣe é lógo sí i. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn tí wọ́n dúró tí wọ́n gbọ́ ń sọ pé àrá sán àwọn ẹlòmíràn ń sọ pé. áńgẹ́lì ló bá a sọ̀rọ̀ jésù wí fún wọn pé ohun yìí kò wá nítorí tèmi bí kò ṣe nítorí tiyín àkókò tó fún ìdájọ́ ayé yìí nísinsìnyí ni a ó lé aláṣẹ ayé yìí jáde ní tèmi bí a bá gbé mi sókè kúrò láyé n ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ mi. ó sọ èyí ó fi ṣe àkàwé irú ikú tí yóò kú àwọn ènìyàn bíi pé. a gbọ́ nínú òfin pé mẹ̀sáyà wà títí láé kí ni ìtumọ̀ ohun tí ó sọ pé dandan ni kí a gbé ọmọ ènìyàn sókè ta ni ń jẹ́ ọmọ ènìyàn. jésù dá wọn lóhùn pé ìmọ́lẹ̀ wà láàrin yín fún àkókò díẹ̀ sí i ẹ máa rìn níwọ̀n ìgbà tí ẹ ní ìmọ́lẹ̀ kí òkùnkùn má bàa bò yín mọ́lẹ̀ ẹni tí ó bá rìn nínú òkùnkùn kò mọ ibi tí ó ń lọ níwọ̀n ìgbà tí ẹ ní ìmọ́lẹ̀ ẹ gba ìmọ́lẹ̀ náà gbọ́ kí ẹ lè jẹ́ ọmọ ìmọ́lẹ̀. nígbà tí jésù sọ báyìí tán ó farapamọ́ fún wọn bí ó tilẹ̀ jẹ́ pé jésù ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu lójú wọn síbẹ̀ wọn kò gbà á gbọ́ èyí mú kí ọ̀rọ̀ wòlíì àìsáyà ṣẹ nígbà tí ó sọ pé. olúwa ta ni ó gba ìròyìn wa gbọ́ ta ni a fi agbára olúwa hàn fún. nítorí èyí ni wọn kò fi lè gbàgbọ́ nítorí àìsáyà tún sọ pé. ojú wọn ti fọ́ ọkàn wọn sì ti le kí wọ́n má bàa fi ojú wọn ríran kí òye má bàa yé wọn kí wọ́n má bàa yí padà kí wọ́n má bàa wò wọ́n sàn. àìsáyà sọ nǹkan wọ̀nyí nítorí ó rí ògo jésù ó wá sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aṣáájú gbà á gbọ́ ṣùgbọ́n wọn kò jẹ́wọ́ nítorí wọ́n bẹ̀rù àwọn farisí kí wọ́n má bàa yọ wọ́n kúrò nínú àwùjọ nítorí wọ́n fẹ́ràn ìyìn ènìyàn ju ìyìn ọlọ́run lọ jésù bá kígbe pé. ẹni tí ó bá gbà mí gbọ́ kì í ṣe èmi ni ó gbàgbọ́ bí kò ṣe ẹni tí ó rán mi níṣẹ́ ẹni tí ó bá rí mi ó rí ẹni tí ó rán mi mo wá sínú ayé bí ìmọ́lẹ̀ kí ẹni tí ó bá gbà mí gbọ́ má bàa wà nínú òkùnkùn bí ẹnikẹ́ni bá gbọ́ ọ̀rọ̀ mi tí kò bá pa á mọ́ èmi kò ní í dá a lẹ́jọ́ nítorí n kò wá sí ayé láti ṣe ìdájọ́ ṣùgbọ́n mo wá láti gba aráyé là. La ẹni tí ó bá kọ̀ mí tí kò gba ọ̀rọ̀ mi gbọ́ ó ní ohun tí yóò dá a lẹ́jọ́ ọ̀rọ̀ tí mo ti sọ ni yóò dá a lẹ́jọ́ ní ọjọ́ ìkẹyìn nítorí kì í ṣe ọ̀rọ̀ ti ara mi ni mò ń sọ bí kò ṣe ti bàbá tí ó rán mi níṣẹ́ tí ó ti fún mi ní àṣẹ ohun tí n ó sọ àti ohun tí n ó wí mo mọ̀ pé òfin rẹ̀ ń tọ́ni sí ìyè àìnípẹ̀kun nítorí náà bí bàbá ti sọ fún mi pé kí n wí bẹ́ẹ̀ gan-an ni mò ń sọ. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ni ó yànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.